ariwo ìṣíwó lẹ́yìn àbáàlẹ́ ìbáraǹpa ariwo ìṣíwó jọmọ́ because lọ́gbọ̀ ọ̀rọ̀ wáyé pé bẹ́ẹ̀ jẹ dákẹ́hùn bẹ́ẹ̀ náà ló yẹ kẹ́ dákẹ́ lórí eléyìí náà toríkà bá ní orí di àfáàgbà nílẹ̀ Yorùbá tó sọ mú apẹ́ bóbí èrí ó gbójú òsí lára àmúra ẹ̀sìn ẹ̀sìdágẹ́ ọ̀dàlẹ́ ọ̀fẹ́ tó bá ti ní kò sí lára àmúra ẹ̀sìn kò yàtọ̀ sí kéèyàn wọ bí súùtù náà nù àríwẹ̀gbọ́n tọ àwọn eléré Yorùbá wá wọ súùtù wọ́n ti ṣe rékéré tí ẹ bá tó bá wọ́n tún kí ló náà tẹ́ ní bá wọn wá ara ní ọjọ́ wá wọ́n tún nǹkan dé nígbà tó fẹ́ lọ ṣe amúrọ̀bà so ipò tán gbé ní kọ́ọ̀pù sí ní sí péyàn lo ẹ̀há ipò péyàn lo ṣúùtù àti àtitáì tẹ́gbẹ́ ṣúùtù àtitáì àtàwọn dání àwọn èbó

ẹwú àbòsí kan táwọn àfáà lẹ́nu bá ti ọlọ́kùnrin náà ṣeré yóò bá olùkọ́ ló padà wá sí náà nígbà tí wàá ti lọ ẹni ó ṣe ọmọ mùsùlùmí ẹgbẹ́ wa ni òun náà padà wá jáde fún òun ṣe ó sì lẹ́nu ó lóni kọ́ọ̀bù wọ́n sì ṣàwẹ́wà mẹ́ẹ̀ ó wá ti ṣàwẹ́wà ń ṣe rádaràdá táà ló ń narí èsì rádaràdá tó ń ṣe. lẹ́yìn rẹ̀ náà ìjọ náà pẹ̀lẹ̀ láàbá òun náà tó ń sobìnrin ìkan pàdé rẹ̀ lọ́nà àbá àlúkúrá rẹ̀ bá ó sì ní ẹlẹ́à ẹsí ojúrí fún mi torí àdínábí ẹlẹ́à náà sí ojúrí torí àdínábí ẹjì ìfọwọ́kàn nílẹ̀kẹ́ torí ìfẹ́ àdínábí ó sì ìfọwọ́kàn lẹ́kẹ́ torí ìfẹ́ ìbẹ̀ lórí social media àbá ló sì èyí òun kálùkù sọ̀rọ̀ ń bá rẹ̀ èyí náà pè ní ọdún abẹ́ àrọ́dún lábẹ́ àgbò náà ti pé èyí òun kálùkù rẹ̀ gágámá ọlọ́bí ẹlẹ́hàá kéré kéré àbá àlélé ìdókè náà tẹwàá mọ́ bí èmi lọ

bẹ́ẹ̀ àbá yá ní kí ìwà tó wù nù àwa ọmọ ẹ̀ka ìtàmọ́ sí òun abẹ́ ìbàdí ẹ̀jẹ́ ẹni tí wá wá wí àwọn àwọn ìsìláńkà dé ní kódà yóò fún àmà wílẹ̀ wọn ìsìmọ́pọ̀ world bank international àlórí ilé náà ìjà bẹ̀rù ọlọ́run ẹ̀yìn àbá àlẹ́ yorùbá gbogbo tẹ̀ ń dákẹ́lé lórí yìí ẹ̀rù ìjọ rẹ̀ yóò dé ìgbà ìgbà ẹ̀mọ́ dáadáa wọn nínú ẹ̀sùn mọ́ta adáwọn ní ṣòkòtòṣòkòṣòfé gbogbo àwọn àfàwábí wà sọ́rọ̀ àwọn sọ̀hábà nìjọ́ àwọn ọ̀rọ̀ tó ṣe pé àwọn ọ̀rọ̀ méjì hádù ní bẹ́yìn na lùkúfúrí ìwà yẹ̀wú dílẹ̀ yẹn àbá àlẹ́ yorùbá ẹni yín ọmọ yín àbá yín bó bá wá ṣe gan àti pé àmọ́jọ́ tó lẹ tó bá wá ṣe ẹni tí ó léyàn tí ó jà fún kò lọ́mọ tí ó kẹ́gbé ọdún láti àbọ́tún adé náà pé oníkì bó bá ti bọ́rọ̀ ti pé jù tó lọ́mọ tí ó tó jà fún kò lọ́mọ tí ó tó látara bẹ́ẹ̀ lè yẹn jẹ ọlọ́run sáà jùlọ àwùjọ wa ọlọ́run sáà